ẹ kú dédé wòye ẹ̀yin tèmi arójìnà ló kọ́ mi àyàn gidigbo tí n kó gibò lu kí gbogbo lóye àtọ̀mọ̀ràn ó lè jó èyí ni ìdáhùn sí ìbéèrè àwọn tí wọ́n bi mí pé ṣé lóòótọ́ ni wípé òjò ẹja ó máa ń rọ̀ tí ẹja ó máa jábọ́ láti òfurufú àti wípé báwo ló ṣe ń ṣẹlẹ̀ ìdáhùn sí ìbéèrè alákọ̀ọ́kọ́ ni wípé bẹ́ẹ̀ ni ẹja máa ń jábọ́ látòfurufú àmọ́ ó ní bó ṣe jẹ́ ń dáhùn ẹ̀ ní inú ìbéèrè kejì ẹja máa ń jábọ́ láti òfurufú tí ó máa rọ̀ bí òjò àmọ́ lọ́pọ̀pọ̀ àwọn ẹja tíntìn tínú máa ń jẹ́ ìgbà míì ó lè jẹ́ àwọn alákàn àwọn alákàn lè jábọ́ pẹ̀lú ẹ̀ ìgbà míì àwọn ọ̀pọ̀lọ́ àbí kọ̀ǹkọ̀ kéékèèké náà ó lè jábọ́ pẹ̀lú ẹ̀ àìké sábà wọ́pọ̀ nírú ọ̀dọ̀ wa àmọ́ àwọn orílẹ̀ kan ní pàápàá jùlọ ní apá ilẹ̀ Asia kankan ó máa ń wọ́pọ̀ èyí tí mo mọ̀ kó gbajúmọ̀ nílẹ̀ Nàìjíríà ní ti ọdún 1993 tó ṣẹlẹ̀ ní Ìlọrin ìpínlẹ̀ Kwara ní ọjọ́ kọkàndínlógún oṣù karùn-ún May nineteenth nineteen ninety three òun ni ó gbajúmọ̀ dáadáa tí mo mọ̀ pé ó ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹ jẹ́ ká wá wo ìdí tí irú nǹkan yìí fi ń ṣẹlẹ̀ báwo ló ṣe jẹ́ bó ṣe jẹ́ ni wípé àwọn ìjì ńlá kan wà tó lóyìnbó ń pè ní tornado ṣé ẹ mọ àwọn ìjì tí máa ń gbé àga gbé nǹkan kan tí ó máa wá fì táwa máa ń rí òun ẹ wá jẹ́ ká wo irú ìjì yẹn kágbára ẹ̀ wá tó ìlọ́po mẹ́wàá sí ogún èyí táwa ń rí ṣe mọ̀ pé yóò ní agbára gan irú àwọn ìjì yìí ni wọ́n ń pè ní tọ́nádò gangan gan àwọn kan wá wà nú ẹ̀ tó jẹ́ pé orí omi ni irú ìjì yìí ti máa ń jà olóyìnbó ń pè ní water sprout water sprout ìjì yìí gbogbo nǹkan tó bá ti ń kó báyìí eh, tó bá lè rí gbé yóò máa gbé lọ sí ibi òfurufú àkọ́kọ́ ibi òfurufú òkè ibẹ̀ ni yóò mọ gbé wọn lọ nítorí ìdí èyí tí ìjì bá ti ń jà lórí omi tó ti di water sprout tá a sọhun àwọn ẹja kéékèèké tí ò wúwo jù àwọn akàn kéékèèké àwọn nǹkan nǹkan bẹ́ẹ̀ yẹn kọ̀ọ̀kọ̀ yóò kó wọn ṣé mọ̀ pé ó ń kúrò lójú kan ó ń káàkiri ni bí ó ti kó wọn lọ sí inú òfurufú nìyẹn tí ó máa wá jà rìnrìnrìnrìnrìnrìnrìn títí títí ibi tí ọwọ́ ẹ bá lọ rọlẹ̀ sí. Si tí ìjì yẹn bá ti wálẹ̀ tọ́wọ́ ẹ̀ bá lọ rọlẹ̀ sí ibẹ̀ ni yóò ti wá da àti gbogbo ẹja o àtomi o àtàlákàn o àgbogbo nǹkan tó bá ṣáà kó ibẹ̀ ni yóò ti wá dà wálẹ̀ wàràràwà ni wọ́n máa jábọ́ lẹ́ẹ̀máa rí tí yóò mọ̀ dàbí pé ẹja rọ̀ mọ́ òjò àwòrán kan tí wọ́n ń ṣe káàkiri orí ayélujára wípé àwọn ẹja yìí ẹ ra àwọn tí wọ́n tóbi dáadáa mo ṣèwádìí lórí àwòrán yìí àmọ́ rí wípé irọ́ ni wọ́n kàn ń dìídì sọ bẹ́ẹ̀ ni ẹja lè dànù lẹ́yìn ọkọ̀ tirẹ́là ńlá tí ń kó ẹja láti ìlú kan lọ síbòmíì ọkọ̀ yìí ló wá dànù ni àwọn ẹja yẹn fi wá dà sí gbogbo ilẹ̀ káàkiri làwọn èèyàn fi wá ń jáde ni wọ́n ń sáré ṣàẹmọ ìwà àwọn ọmọ adarí ọ̀hún irú fọ́tò eléyẹn ni wọ́n yà ni wọ́n sọ pé ojú ẹ̀rọ so eléyìí ni ìdáhùn sí ìbéèrè yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo bẹ́ẹ̀ bá ti ń sọ yín mọ̀ ṣèwádìí lórí ẹ̀ yín sì máa mú wa ẹ̀yẹn sá máa share kẹ́ sì máa comment kẹ́ máa like ẹ ṣeun púpọ̀.